السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدعو فهم الله سبحانه وتعالى أتركات كفون أشهد النبي محمد صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي وبارك الله النبي صلى الله عليه وسلم أتحسابه àti gbogbo àwọn tó wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam tí ó fi di ọjọ́ gbẹdẹ kìyàm àtọ́lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìwà tí a kí kí o mọ́sá tọ́gbà lẹ́sìn fún wa àtàwọn ìta ti kí síwájú àtàwọn ìta ti síwájú nínú ìbádà àtàwọn ìtí àti máa ṣe kí Allah subhanahu wa ta'ala kọ mọ́sá jẹ kí ó bá náà rẹ̀ pàdé ara wa létí láàrin ìṣẹ́jú mélòó kan láàárọ̀ yìí pẹ̀lú hadith anabi sallallahu alaihi wasallam tí ó wà nínú sahihu muslim tí a fáwa jabir ibn abdullah radiyallahu an tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam sallam wọ́n ní anabi sallallahu alaihi wasallam sallam sọ pé ittaqu zul fa inna zulma zulmatun yawm al-qiyamah wattaqu shuh فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفقوا دماءهم واستحلوا محارمهم النبي صلى الله عليه وسلم النبي بني اتقوا الظلم النبي بني صورة وابوسي ẹbẹ̀rù ابوسي الصورة fún ewu àti ìyà tó wà níbi ìmá sàbòsí anábi ní fa inna zulma zulmatun yawmal qiyamah nítorí pé dájájú àbòsí tẹ́ẹ̀ríun zulmatun yawmal qiyamah òkùnkùn ní máa dá tó bá díjọ́ ọ̀gbẹ̀dẹ̀ alqiyama wàtàkù ṣóòṣ anábi ní ẹ ṣọ́ra ẹ karahun wọ̀bíà pé mo fẹ́ dàgbà mo fẹ́ dàwó mo fẹ́ kówó jọ mo fẹ́ lélẹ̀ mo fẹ́ lélẹ̀ yìí anábì ni ẹ bẹ̀rù ẹ̀ fa inna shuha ahlaka man kana qablakum anábì ni wọ̀ bíà afẹ́ dàgbà afẹ́ dàwó anábì ni òun ló kó parun bá àwọn tí wọ́n ti kọjá nínú yín nínú àwọn jẹ́ tó ti kọjá lọ ní tó kó parun bá wọn nù anábì ọ̀nà ológun àkó parun bá wọn hamalahum ala an safaku dima'ahum àádáadáa wọ̀bíà wọ̀bíà yìí ó wá bá wọn fá ó sún wọn débi pé àǹsáfàkù dìímà àhùn wọ́n fi wá ń ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ wọ́n fẹ́ lówó ẹ́ ọ̀nà wo ni wàá gbà lówó yìí tó bá jẹ́ pé ẹnìkan ni ó dì mí lọ́nà tí n fi ní rówó yìí àìjá mú kó lójú ọ̀nà mo fẹ́ lówó àtọ́wà wá lówó alébùkátà sí ká mọ̀ lò nǹkan nínú ẹ̀ra ẹ̀yà ara èèyàn àtọ́wà ìpínlẹ̀ yìí náà ni owó tó bá náwa ẹ̀já sí ṣe fowó sàdé hamalahum ala an safaku dima'ahum ó bá wọn débi pé wọ́n ń ta ìjà ara wọn lẹ̀ àwọn dánadáná ó gbé bán ó gbadà ẹ́ wọ́n sì kàákùn sẹ́ ètò àwọn tó ń lọ bí sẹ́nu kọ́dà àwọn náà tó sàdúrà kan tó jáde nílé ìgbé káwọn ó ṣe kíni ìgbé kí àwọn máa rìn jọ ti fi ń pọ̀nà ẹ́ níta wọ́n sì ń lọ náà ni pé kíni wọ́n sì ń lọ lè gbẹ̀mí àwọn èèyàn ni kí ló fà aṣọ wọ̀bíà mo fẹ́ lówó mo fẹ́ di báyìí mo fẹ́ lo nǹkan báyìí ẹ́ nínú nǹkan ayé yìí náà anábì ní wastahallu maharimahum àdáadáa ayé yìí anábì ní ó mú wọn di ẹni tó wá sọ àwọn nǹkan tá a ṣe léèwọ̀ fún wọn wọ́n yìí sọ ọ́dẹ̀ tọ́fúnra wọn dúró pa fẹ́ lówó ẹ̀ gbogbo àwọn nǹkan tá a ṣe léèwọ̀ wọ́n sọ di ẹ̀tọ́ fúnra wọn ẹ̀ nítorí pé a fẹ́ lọ́lá nítorí pé láyé nítorí pé dépò gíga wọ́n wá mú ọgbà àwọn nǹkan èèwọ̀ tó jẹ́ pé ọlọ́run bá lè ọlá ní ẹ̀ débẹ̀ wọ́n ó sì kíni wọ́n sì sọ di ẹ̀tọ́ fúnra wọn sábàlọ́lé wo hadith yìí bí o ti jù báyìí lọ yìí ẹ̀kọ́ ńláńlá ó kọ́ bẹ fún wa fún ẹni tí ó bá fẹ́ bẹ̀rù ọlọ́run tó bá fẹ́ nírò àkọ́kọ́ azulm kí ni nǹkan tí à ń pè lábòsí hmm, kí ni nǹkan tí à ń pè lábòsí àbòsí òun náà ni nǹkan tí àwọn onímọ̀ máa ń pè ní wádọ̀ ṣe fi ghairi mahalli òun náà ni ká gbé nǹkan síbi tí ìsá yìí rẹ̀ òun náà lábòsí níta pè lábòsí kó jù báwọn lọ so àbòsí a máa wá jẹ́ bìtàjọ́rọ̀ àwọn bìtàfúrẹ́ ní ma ń jẹ́ pẹ̀lú pé kẹyọ sí kíni kẹyọ kọjá bí kí wọ́n ní kẹyọ dé àwọn bìtàfúrẹ́ àbí kẹyọ wọ́n débẹ̀ ẹ́ wọ́n ní kò sí nǹkan òsè àbí tí wọ́n rán tí wọ́n ní ọmọ sí òun náà olólọ́ sí so eléyìí àbòsí ni nínú ẹ̀sìn Islam ẹ wá rí <clears throat> àbúwádọ̀ nǹkan tí ó bá ti kó nira báyàn òun náà làbòsí so àwọn nǹkan mí bẹ́ẹ̀ náà tó jẹ́ pé àǹfààní ni ó fi ṣe fún yàn àmábòsí ni ẹni tí ó ṣèdánwò àwọn ọmọ ṣèdánwò lọ́dọ̀ ẹ lápèjúwe nísìn wá wọ ọmọ yìí wá rò pé ah, ọmọ yìí ó súnmọ́ mi púpọ̀ kí wá ló gbà fifty ọ̀dà ah, mo fún seventy ṣé àwọn pẹ́ni tó ṣe òun nísìn yóò òun rò pé òun fi kópa lára bẹ́ẹ̀ nìkankan ẹ̀ṣìn àbòsí ni nítorí pé ní tó gbà kọ́ òun náà ló fún un wàdí òṣìṣẹ́ ìfẹ́ lọ́yìn wàhálẹ̀ yìí kí o gbé nǹkan sí tí ó sáyé rẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ wà wò pé a ah, ọmọ ló 90 ah, ọmọ yìí ọmọ tó jẹ́ pé ọmọ tí ó bọ́ wà yìí ẹ̀yìn àpótí ní ọmọ yìí nú tẹ́lẹ̀ yìí hàn lè sí ló gbà ọya náà ní kí ló ṣe ìkíní kejì wọn àbòsí ni lọ́dọ̀ subhanahu wa ta'ala tó sì lágbára gan ẹ̀wà rí àbòsí tá à ń sọ yìí ọ̀nà méjì làbòsí àbòsí kan bẹ azulmu fi haqqillahi subhanahu wa ta'ala kíyàn ó sábòsí níbi ẹ̀tọ́ níbi ìwọ Allah subhanahu wa ta'ala ọba tó dáwà ẹ́n ọba tó dáwà òun náà ní ìwọ ẹ́n ó ní ẹ̀tọ́ tá gbọ́dọ̀ máa ṣe fún ẹ́n wa akbaru zulmi al-ishraku billah ìtọ́wà burú tó tóbi jù nínú àbòsí téèyàn máa ń ṣe pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun náà ni al-ishraku billah òun náà ni kíyàn pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala òun náà ló burú jù wọ́n bí lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam pé ayyu dhanbi a'zam ilẹ̀ anábì ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù táàrẹ̀ ẹ̀ṣẹ̀ mi tó tó tó má anábì ni ìgbé ẹ̀tọ́ Allah subhanahu wa fún ẹ̀dá mi òṣìkò ìbójú wá eríṣiríṣi ni ọ̀nà táwọn èèyàn gbà ṣe ṣírkù léríṣiríṣi àwọn èèyàn ń ṣe ṣírkù fìlẹ̀ ìtìkọ́t níbi àdìsọ́kàn níbi àdìọ́kàn ẹ̀bọ̀n bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ ládìọ́kàn rẹ̀ nísìn pé á ah, téèyàn bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ó máa ṣe èèyàn ẹ̀ ń bẹ ládìọ́kàn àwọn èèyàn ṣírkù ni ẹ̀ bẹ́ẹ̀ bá bí aláǹtakùn bá kọjá tó téèyàn bá forí kó

sọ̀ká tó wá sọ àwọn ṣíríkù àwọn ṣíríkì yáàdì míì tó fojú hàn bí ká máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀dá tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala bí ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá tó yàtọ̀ sí Allah subhanahu bí ká máa gbára lé àwọn nǹkan tó yàtọ̀ sí Allah subhanahu ẹ̀yìn ẹlòmíì gbogbo gbogbo eré rẹ̀ báyìí pátápátá látòkè délẹ̀ ẹ̀yìn ó ti bẹ̀rẹ̀ lálàtì rẹ̀ ẹ̀yìn ẹlòmíì ń bẹ bá wọ apá rẹ̀ báyìí nìsín ẹ̀yìn ẹ̀rù ń dè lápá rẹ̀ ẹlòmíì ní funpá ẹlòmíì ní gbàdí ẹ̀yìn ẹlòmíì ní nǹkan tí ń tọ́lá gbogbo àwọn nǹkan báyìí ṣírkù ni nítorí pé kíni nítorí pé ìfara ìgbára lé nǹkan yàtọ̀ sí Allah subhanahu wa ba'dama amatana wa ilayhi an-nushur ọ̀fọ̀ ni ó kìbọnú ọ̀fọ̀ ni ó kìbọnú ìyá mi ilẹ̀ jẹ́ jí lónìí o ẹ̀yìn ẹ̀jẹ̀ kí kíní kan sí lónìí o bí ó sì kí ọ̀fọ̀ bẹ́nu ìwọ́n náà lè ṣùgbọ́n jáde náà ni ọlọ́mọ sáájú kún fẹ́ kí ọ ẹ̀dá púpọ̀ lè ń ṣe pa ilé ìpapọ̀ tí a fi bójú rẹ̀ Allah subhanahu wa ta'ala pàdé ẹ̀ ogun ṣíṣe ẹbọ ní ogun ẹ̀yìn náà máa ogun tàà ń sọ àwọn ogun abẹ́nú gọ̀ǹgọ̀ ẹ̀yìn ogun tó jẹ́ pé <laughs> kìí bá ti sọ fún pé kìí bá tí ní ẹmọ̀ pé àdẹ́wò nù yà ń ń sún yìí kìí bá tí ní o ẹ̀yìn ní àfàìsí ní onímọ̀ dáhùn láwọn ọ̀nà ìdí wọn fi sàṣìyàn Eh, ìdí wọ́n fi kó eh, ìní eh, ìdí wọ́n fi kó ìkórira sára ẹlòmí tó gbogbo àwọn ẹ̀sán bá rí báyìí wọ́n máa kó ọmọ ilé wọn ni ẹ máa wọ́n pé kí ni ṣe ẹ àbùjọ àyàwó láti jọ yìí ah, galosia, nǹkan ló sì yà wọ́n ti kó wọ́n ti da ìkórira sí lára pẹ̀lú àdìjànú wọ́n sì bẹ́ẹ̀ sóbìnrin míì náà ló sì máa rà ah, àwọn yẹn máa wò pé yóò sì máa rí àwọn ẹlòmíì tí ò tiẹ̀ dúró lẹ́gbẹ̀rẹ̀ gan níbi ẹwà yóò máa ráwọ̀ ẹlòmíì tí ò tiẹ̀ dúró lẹ́gbẹ̀rẹ̀ gan ẹ́ níbi ká dúró dédé ìkùn máa nísìmọ̀ àrùgbà ah, kí wá ní ìṣẹ̀lẹ̀ báyìí gbogbo àwọn nǹkan báyìí ogun ni ẹ́ ṣẹ̀tọ́n wọn náà ni wọ́n lò ṣíríkù ni ìgbé ẹ̀tọ́ Allah so àkọ́kọ́ nínú ìran ṣíríkù ìran zulm àbùsí òun náà ló ti ga jù òun náà ni ká gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ lómi ọlọ́run bá àdíkẹ́ ọlá ó sọ fún wa ní al-Qur'an ó ní yá bunayya inú suratul Luqman ó ní ìyọ́mà mi má pa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala o inna shirka la zulmun azim dádájú ìpa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yìí àbòsí tó tóbi ni àbòsí tó tòsí pẹ̀lẹ́ yìí òun náà àwọn àkọ́kọ́ nǹkan tí ẹ máa fi lé ọmọ lẹ́nu ní ọkọ̀ fi kọ́ ọmọ kọ́kọ́ ìyọ́ ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala kò lẹ́nu ọmọ fi tawhid kọ́ ọmọ láti kékeré ẹ́n tawhid òun lẹ́ẹ̀ká kọ́ fi kọ́ ọmọ láti kékeré kó mọ̀ pé <clears throat> èyí ẹ́ ṣe kíni bí ẹ bá ń bájá bá ń sinmi kì í wò kì í ṣe kíni kí ma mojú náà èyàn ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala nǹkan tó bú téèyàn gbọdọ̀ débẹ̀ ní ẹ̀yìn àgbọ̀dọ̀ tẹ́bọ̀ fi kọ́ ọmọ ìrádi kékeré yóò mọ ẹbọ yóò mọ tí wọ́n ń pè ní bídíà yóò mọ ogun àwọn àdádá lè ríṣiríṣi inú ẹ̀sìn kì í ṣe pàtí kékeré náà ló ti máa rán ọmọ pé ẹ̀yà ìwọ́nà tẹ̀lé wọn lọ bí wọn bá rí bí parí ni wọn náà rí parí kọ́ kọ́ lórí parí ẹjọ́ wọ̀ bọ́ ọyá ọmọ bá ń jòkó ti kìíní ẹ̀yìn tí bá ti ń jó mọ yí padà tí bá ti ń jó mọ yí padà ọyá wọn náà mọ bá wọn lọ kúkúrú àwọn nǹkan báyìí nìsín èèyàn fi ṣíríkù kọ́ mọ́ láti kékeré ẹ́ ọwá yá ẹ́ wá ní á láàrin ọwọ́ òṣìṣẹ́ tó bá yípa èyàn máa ń ṣe gbogbo tí èyàn máa ń ṣe èyàn máa ń tọrọ kí tọmọ ojú òun lọ́nà rí èyàn máa ń tọrọ bí kọ́kọ́ ni wọ́n jó ni wọ́n jó ọmọ rẹ̀ ó sì tún ṣe kíni òun ó sì tún develop ju tiẹ̀ lọ yóò sọ wà búkẹ́ẹ̀dì ju tiẹ̀ lọ òun á sì la ojú ọ̀nà aburú tẹ́bá ti lọ́jọ́ náà burú kalẹ̀ túláàsì àwọn tí ń bọ̀ lẹ́yìn yìí wọ́n sì kíni àwọn tún fẹ́ jù yín lọ àwọn tún fẹ́ rí pé àti ah, wá tún develop ó tún gbókè ju tàwọn tí a bá lọ́wọ́ wọn lọ so tawhid ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn bí yàn ṣe sẹ́sìn Allah subhanahu wa ta'ala nípa nǹkan lílà nàbí sallallahu alaihi wasallam bí yàn ṣe bá ọlọ́run láyọ̀ àtàláfíà òun náà ni nǹkan tó yẹ kéèyàn ó fi lé ọmọ lẹ́nu láti kékeré òun náà ló yẹ yóò tẹ̀ ti gbá lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́dì tí ó bá ti ń ṣe ọ̀nà ọmọ ìgbà ìgbàbà mi lè ṣe yìí tó gbé ogun ọmọ tẹ́ ríhun àwọn ọmọ kéèkéé tẹ́ ríhun ẹ̀mí wọn rọ̀ ẹ̀mí wọn dà gẹ́gẹ́ bí empty cassette ni tí ó sì nǹkan bẹ̀ tó bá ti rí jẹ́ǹṣe òun náà lòun náà mọ̀ sí sókè yẹn máa wá ṣe dáadáa kó bá dáadáa lọ́wọ́ yẹn kó náà mọ̀ sí kí ni kó náà bá lè máa ká má máa fi eríṣiríṣi àwọn nǹkan burúkú ká má máa fi kíni ká máa fi kọ́mọ kọ́lá ìlúmí bẹ tó jẹ́ pé yóò sì máa lé àwọn ọmọjáde wá fẹ́ ṣe nǹkan burú mi tó yẹ nǹkan dára ló fẹ́ ṣe ni ó máa lé ọmọjáde ẹ̀yìn ọ̀yà bọ́sì tánà bọ́sì tánà ẹ̀yìn kò fẹ́ kán ṣe kíni ó wò pé wọn ò gbọ́dọ̀ sí ìmọ̀ rí olé yìí àbí kó máa wò pé irú àwọn yìí ẹnu ẹ̀yìn abúlé yẹn máa ń sèké yẹn máa lọ́mọ kó mbẹ́ tó wáyé pé dáadáa ni ó fẹ́ kọ́ màrí ó ti kíni kọ́ màrí ó bó ṣe ń ṣe ní ó sì máa kọ́ sí rẹ̀ so Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú alukur'an ó ní alladhina amanu walam yalbisu imanahum bi dhulm ulaika lahumul amnu wa hum muhtadun anabi ni anabi Allah subhanahu wa ta'ala ni ó láwọn tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ kí

so eléyìí àkọ́kọ́ nù nínú ẹ̀tọ́ ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀ẹ́n ó ṣe pàtàkì púpọ̀ àgbọ̀dọ̀ gbé fẹ́ dámi so ẹjá sọ́ra ẹ̀ẹ́n à ń lọlé yẹmí wò ni à ń yẹ nǹkan wò káàkiri à ń lọ́dọ̀ àwọn afá kan ẹ̀ẹ́n bọ́rọ̀ mi ti wá ń rí yìí bọ́rọ̀ mi ti wá ń rí bọ́ọ̀lọ́rọ̀ afá tó lọ́dọ̀ rẹ̀ rí

ẹ̀tùn àmà balúlú ẹ̀tùn àmà palọ́lọ́ ẹ̀tùn àmà sèse bí ìgbà tó jẹ́ pé bí ẹ̀dọ́dọ̀ rẹ̀ ẹ̀rí bá ti dé bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ẹ̀rí nà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ẹ̀rí dáàbòbò kò níbi àbúrú ẹjá sùn kátàkàkà ronú wa ẹ̀ẹ́ wa ẹ̀ẹ́ ayé yìí díẹ̀ báyìí láyé wàláhì díẹ̀ láyé gbogbo tí ẹ bá lò láyé ẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti jáde kúrò bí ẹ bá lọ gọ́rọ̀ ọdún láyé ẹ̀yìn tó má bèè lọ́wọ́ rẹ̀ nínú sàárè <coughs> pé ọjọ́ mélòó lò láyé ìyẹn yóò lóhun olójú sáàtàmì náà kò ju bí wákàtí mélòó kan lọ tóun lò láyé gbogbo bó ṣe pọ̀ tóun gbogbo ìgbádùn bó ṣe gbádùn tóun anábì sallallahu Eh, ó gbé mansion nǹkan gbọmọ́tò oríṣiríṣi gbogbo àwọn èèyàn sáà wọ́n fi jẹ́ tọrọ wọ́n wà nìkan lọ lè mú wá wọ́n wà bèè lọ́wọ́ rẹ̀ pé ìjọ gbádùn rí ìjọ gbádùn gbogbo gbádùn tó lò láyé wọn yóò wá sọ pé kọ́dọ̀ wọn ọmọ tí ń jẹ́ òun ògbórùn gbádùn rí láyé ni ẹni tó jìyà tó jìyà jù láyé tí a jẹ́ jù láyé sáàmọ̀ wípé á ah, ah, kí lélẹ́yìn wá wa ta'ala dáwò ẹ̀yìn tó bá jẹ́ ògbìdà alkiyama òun padà wá wọnú àlìjánà ọlọ́wà nìkan lọ lè mú wá ipé ìjẹ́ ọ̀rán sí ìjẹ́ àjẹ́ orí tó ní ìyà òjẹun rí ẹ̀dàkùn kí wá ní ìyà díẹ̀ tí yóò jẹ láyé tí ò ní farada ẹ̀yìn tẹ́lẹ̀ mi àwọn ọ̀sán pé àmà ló ní o àyà tẹ́ndì ní o ẹlòmí àwọn òbí rẹ̀ ní ó máa tí ẹlòmí ya ẹ̀yìn òra àwọn ẹgbẹ́ yìí ni tẹ́bí ọ́n ṣe ń ṣe nu ẹ̀yìn ó ẹ̀yìn tó gbé wọ́n fi ọ́sùgùn owó ní ìwọ nìkan ló jìyà rẹ̀ àwọn ọmọ rẹ̀ fi ọ́sùgùn owó àwọn ìyàwó rẹ̀ fi ọ́sùgùn owó àwọn òbí rẹ̀ fi ọ́sùgùn owó bí ọba wá ṣe tánìtì ọwà ṣe kíní ọwà san kú lọ́sàn ganjọ kan bọba kú tánìtì àwọn àmọ́ ṣe kíní ọmọ ṣe yàrá ìlú ọmọ ma gún mọ́tò kí ìyàwó ma gbádùn ọgbọ́n ma gbádùn ẹ̀yìn ha bóòlù gbogbo ẹ̀ tí wá rí báyìí ẹlòmí ó pàdé ẹlòmí tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ yóò mọ̀ wá ní ọ̀rẹ́ bóòlù ọ̀rọ̀ rẹ̀ tí wá rí báyìí ha ó jẹ́ gúdù nígbà tàbí wá skú o tẹ bá wá wò ó bó ṣe wà ó ní ti pé kí ní ṣe káàkiri ẹ̀rì pé ìlànà kan ní ṣe kí pé sóko owó ni bóyá ń jalè ní àjẹká fọ́nà hàn ẹ̀ ń sọ fún kójú ọ̀nà náà ló wà ó mọ́ fọ́nà ọ̀nà ni ọ̀nà tí mo wà nílẹ̀ ní ẹjẹ́ máa rí lọ so láti bá sọ́ra ẹ̀ níbi àbúrú ẹlẹ́ẹ̀kejì nínú àbòsí òun náà ni àbòsí tí ẹ bá ṣe fún èèyàn Allah subhanahu wa ta'ala nù àbòsítẹ́ yẹn wá ṣe fún èèyàn àbòsítẹ́ yẹn máa wá ṣe fún èèyàn yìí ọ̀nà mẹ́ta onímọ̀ ń gbà wáyé ẹ́n azulmu fi nafs ẹ́n àbòsítẹ́ yẹn ṣe fún èèyàn tí yẹn fi tayọ àlà lórí ẹ̀mí ẹ́n òun náà ní fi dìmá náà anábì sallallahu alaihi wasallam fi sọ ní hajjatul wada ẹ́n anábì sallallahu alaihi wasallam sọ pé wa inna dima'akum wa wa a'radakum haramun alaykum mithla yawmikum anábi sallallahu alaihi wasallam nígbà hajji tánàbí ṣe ajígbẹ̀yà anábi sallallahu alaihi wasallam anábi wá ń sọ fáwọn sàábẹ́ jọ yẹn pé fa'inna eh, dima'akum anábi ni ẹgbọ́ ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ yín wa amwalakum àti dúkìá yín wa aradakum àti ìjọmọlúàbí yín dignity yín ìjọmọlúàbí tí ń bẹ lára ìtumọ̀ rẹ̀ náà ni pé má tayọ àlà lórí ẹ̀mí ẹlẹ́mìí o ogun àbítàbù sí máa ṣẹlẹ̀ náà ní ibi ẹ̀mí ẹlẹ́mí àtọ́ ní bí alọ́nà tí ò ní já kọjá ẹ̀rẹ́ kó lọ́jọ́ ọ̀nà ẹ̀yìn sí ngàlá ní ìdì ní ẹlòmí pa ẹ̀mí ẹlẹ́mí nítorí kóhun bá ni nítorí kóhun bá aráyé gbé nítorí kóhun bá ṣe yàrá ìlú bó bá ṣe bó ṣe fẹ́ máa ni nínú ẹ̀ wà amwalakum dúkìá eléyìí náà bù sí ń àwọn ìlú mìíràn báyìí lásán ọ̀nà fi ń gba dúkìá onídúkìá ọpọlọ làákàyè yóò sì lóun ní làákàyè náà ni àwọn tí ń ṣe yahoo yahoo àwọn tí ń ṣe yahoo plus ọ̀nà oríṣiríṣi òun làwọn èèyàn ń gbà tán fi ń gba dúkìá onídúkìá ẹlòmí ó sì dúró dó pé ìlú àbí ìmá bí bàbá rẹ̀ dá kó wá bí mí ẹ̀ òun náà ṣe tán tó fẹ́ lọ bí tí bàbá rẹ̀ lọ ìdí bàbá yẹn lòun náà lọ́bẹ̀ yóò sì lọ lè jẹ́jọ́ rẹ̀ so irisirisi lọ́nà táwọn yẹn wá ń gbà tán fi ń gba ogun ológun ẹ̀yẹn wá sọ̀rọ̀ yóò kábùkù ní ẹlùmí ogun yóò wọ́n fi dẹ́rùbá ẹ bá bí dákó dérí ilẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí ni tó jẹ́ pé ìtayọ ni ẹ̀yìn àtọ̀nà tí yẹn mọ̀ àtọ̀nà tẹ́ni wọn mọ̀ tá a bá fi jẹ anábì sallallahu alaihi wasallam anábì ní ẹnikẹ́ni tó bá ní nǹkan àbòsí alábòsí lọ́wọ́ rẹ̀ anábì ní kó yá tètè túlẹ̀ lónìí tètè lọ fún ní nǹkan rẹ̀ kó tó di ọjọ́ tó jẹ́ pé owó ò ní wúlò mọ́ ẹ́ mo wá fẹ́ dá padà lónìí kò sówó mọ́ tó fi dá padà ó kó lálẹ́ kìá mọ́ tó so nǹkan tó wà á mọ́ fi dá padà tó wá di jọ́ gbé dàlùkìá mọ́ òun náà ní sẹ́dáa dáa rẹ̀ arábìn jọ yẹn àrọ́dọ̀kún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìjọmọlúwàbí yín àwọn èèyàn máa ń tayọ àlà lórí ìjọmọlúwàbí èèyàn látara pé kíni látara zìnà kẹkí òkè rẹ̀ ló pọ̀ láwùjọ lónìí ti ṣẹlẹ̀ lónìí wọ́n sọ pé wọ́n rí ìpòyà ìtayọ àlà lórí kíni lórí ìjọmọlúwàbí yẹn ni ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ọ tó wá kí mẹ́lẹ̀ tó wá rí ìpò ẹ̀ yẹn aburú lánlá ni ìtayọ àlà lórí ìjọmọlúwàbí yẹn ni obìnrin tí ń lo hijab kọ̀ wá já aláṣọ sí hòhò ìtayọ àlà lórí ìjọmọlúwàbí yẹn ni àbíkọ wá gbé ní ìsìn wá gbé gidigba wá ní àti wá hàn lè mà ó yá ẹgbẹ́ ẹ̀lẹ́ gbé fún bàbá kan lóko ẹ̀lọ́ gbé fún bàbá kan ìtayọ̀ àlá lórí ìjọmọlú àbíyàn ni tó jẹ́ pé àbòsí ńláńlá ni tó bá dijọ́ ògbédà kìyàmá ọlọ́run bá àlékiọlá yóò bí oníkálukú wa ẹ̀yìn àmọ́ àbòsí àwùjọ tá a wà lónìí àbòsí ní wá ń ṣe kíni àbòsí ní máa ọlọ́run ẹlòmí ò sáàbù síwáyé tún dó lórí ẹ̀ ẹgbẹ́ ká ń so gbogbo ìtàn bá dé wọ́n bá wà bẹ̀ gbogbo ìtàn bá dé àwa náà wọ́n bá bẹ̀ àwọn tó bá díjọ́ gbídà lókè yáàmá ọlọ́wọ́n bá alékè ọlọ́wọ́ sí kíni yóò sàtúnṣe gbogbo ẹ̀ apá nínú hadith anábì ní wọ́tẹ́kù ṣó anábì ní ẹwà sọ́ra fún wọ́bìà wọ̀bíà mo fẹ́ lówó mo fẹ́ dìgbà mo fẹ́ dàwó mo fẹ́ ní eléyìí mo fẹ́ wọrú aṣọ báyìí mo fẹ́ gunrun mọ́tò báyìí mo fẹ́ kọrulé báyìí anábì sọ́ra fún tábàlọ wo àwùjọ wa nísìnyí á rí pé wọ́n fi àwọn olókọ̀ láwùjọ lónìí ẹ̀ẹ́n àwọn tí àwọn àfá ẹ̀ẹ́n àwọn àfá fẹ́ máa ṣe bí olówó èmi náà fẹ́ àfá àkíní lẹ́ńsà white tí ń bọ̀ òun náà lónìí ẹ̀ẹ́n wọ́n wà máa rin ọ̀nà eríṣiríṣi ọ̀nà dọ̀tí ọ̀nà tó tako sí ọmọlúwàbí èèyàn ẹ̀ẹ́n ká tó wá sọ pé àwọn ọ̀nà burúkú tó tako wọ́n máa lo máyé hùn fáwọn èèyàn wọ́n máa lo pẹ̀túpẹ̀tú pé gbogbo tí bá ti ní ọmọ mú òun náà ni ọmọ mú wá gbogbo tí bá ti ń ṣe ọ̀dọ̀ ni kó máa ṣe kíni ọ̀dọ̀ mi ni kó máa sáré bọ̀ gbogbo àwọn nǹkan báyìí aṣọ ẹ̀ nítorí pé afẹ́ ṣe afẹ́ dá afẹ́ dá afẹ́ lélẹ̀ afẹ́ lélẹ̀ yìí òun náà ni wọ́n máa lé káàkiri anabi sallallahu alaihi wasallam wa kìlọ̀ fún wa anabi ní sẹ́ẹ̀rí wọ̀bíà àádáadáa anabi sallallahu alaihi wasallam anabi ní òun ló pa àwọn tó kọjá síwájú yẹn rẹ̀ Allah bá alékẹ́ ọlá ó ní wa man yuqqa shuhha nafsihi fa ulaika humul muflihun anábi ní ẹntí Allah subhanahu wa ta'ala bá ti sọ kò nínú wọ bí i ẹ̀mí kára hàn ikú ìmúfẹ́ lélẹ̀ ìmúnàmọ̀túfẹ́ lélẹ̀ ìmúnàmọ̀túfẹ́ lélẹ̀ a ní ẹ̀ntí Allah bá alékẹ́ ọlá bá ti sọ kò bẹ́ẹ̀ fa ulaika humul muflihun àwọn náà ni wó jèrè tó bá ti jọ gbé dàlùkìyàmà tọ́lọ̀ bá ti lélẹ̀ wọ́lọ́fẹ́ lélẹ̀ lélẹ̀ tí wọ́n ń lé ọ débi pé òfin wọn lọ lè ṣe dọ́lọ̀ ọba àlekẹ́ ọlọ́ọ̀fẹ́ irú ẹni máa wọ́n ní jèrè tó bá díjọ́ gbé al-qiyamah yóò kò fóní Allah subhanahu anábi sallallahu alaihi wasallam anábi wa sọ pé wa inna shuha ahlaka man kana qablakum òun náà ló pa àwọn tí wọ́n ti kọjá síwájú yín òun náà ló pa wọ́n rẹ́ wọ́n tẹ́jẹ̀ẹ́lẹ̀ kí ah, ẹni tí ò ní já lọ́nà lọ́ni ẹmukú lọ́nà ẹni tí ò já lọ́nà ẹmukú lọ́nà ẹ́n wọ́n ṣe kíni wọ́n ta ìjà ara wọn lẹ́wọ̀ sàálù maharimahum wọ́n sì ń sọ àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe léwọ̀ wọ́n ń sọ di ẹ̀tọ́ fúnra wọn látara kíni látara pé àdá àdá látara pé afẹ́ nígbà afẹ́ láwù so látara di eléyìí ẹ̀sọ́ ká sọ́ra ẹ̀yìn òǹkálukú wa já sọ́ra fún àbòsí ká má máa fojú òpin ah, eléyìí àbòsí kékeré òun náà lélẹ́yìí ká mọ̀ mọ̀ jẹ́ kí ṣètánì ó jẹ wá lérè débi pé tó bá ṣètánì ó bì ọ́ tó bá ṣètánì ó mú ọ tí ṣètánì bá jẹ́ ń sọ fún ọ pé kò sẹ́ni tó wà ó wá wò yẹn yẹn pé kò sẹ́ni tó lè bí mí ìwọ náà mọ̀ ara ilé tí pé Allah subhanahu wa ta'ala yóò bì ọ́ tó bá dijọ́ ògbédè al-qiyama ọlọ́run bá dìgbẹ́ láti ní kápá kó tó gbé àwọn kan tí ó lágbára jù ọ náà lọ tí wọ́n wá bí ọ lórí nǹkan tó ń ṣeun tí wọ́n fi ààrẹ jọ níbi ẹ̀yìn láyé kó tó tó di ìjọ ògbédè al-qiyama àbí Allah subhanahu wa ta'ala kuma za su hako níbi aburú àbòsí nípa anábi sallallahu alaihi wasallam anábi ni azulmu zulmatun yawm alqiyama táwọn yan bá ń rí táwọn yan bá ń ro kan máa rí ìmálẹ̀ tó àdíjọ́ gbídẹ̀ alqiyama tó máa rí inú málẹ̀ alábòsí ò ní rí málẹ̀ inú òkùnkùn ni ó máa rìn tí ó máa tẹ̀sẹ̀ bọ̀ Allah subhanahu wa ta'ala rabẹ̀ kuma za sọ wa kó níbi àbòsí kuma za sọ wa kó níbi àwọn àwàtí máa mú yan rí bínú Allah subhanahu wa ta'ala na waliyu dhalika wal qadir alayhi sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa aleykum salaam tó yẹ kọ́. Naam wọ́n ní tàbá rí ẹni tó sọ pé ń fi pé pẹ́rẹ́ dá pàró dá kí ẹmọ sí burú àwọn kọba yìí kò sí ọ̀gá tó burú bẹ́ẹ̀ wọ́n ní sí islam rẹ̀ sì tẹ̀sẹ̀ nílẹ̀ ẹ̀tì bá mi sí islam rẹ̀ mí ẹ́ àmọ́rú ẹni báwọn nísìnyí nítorí pé àwùjọ tá a ti bára wa àwùjọ àìmọ̀kánni àwùjọ tí wọn ò mọ̀ tó dáa yàtọ̀ sí tí ò dáa láwọn àwùjọ bá ṣe ń bá bọ̀ tẹ́wà tẹ́ bá rí bò gan ẹ́rí níjọ́ àwọn tán ń pè láàfà tán ni pàró òun ni gbẹ́rẹ́ ẹ̀rẹ́ ìṣológún so àwọn káàkún pé kíní wọ́n káàkún nǹkan dáadáa ni tabawara àwọn tí máa ń wírù nǹkan báwọn láwùjọ tá a wà lónìí ètè báwọn láti ṣàlàyé fún ni o ètè báwọn ní ti òun lérò kó dáa

tó bá wá lọ́nà sálà yóò gbà yé tẹ́yàn ṣe fún tẹ́yàn mú àyà wá tẹ́yàn ṣe gbélé ìfún tó bá wá ní ara tẹ́ ànípàrọ̀ báyìí náà ní sọ irú ilé ìhun ní sí báyìí ẹ̀ẹ́n òun ló fọ́ra ẹ̀sẹ̀ kìíní fọ́ra ẹ̀rẹ́ náà kóònù ìsìláàmù ni ẹ̀sẹ̀ báyìí torí pé òkúrú àwọn nǹkan báwọn ẹ̀ẹ́n ẹ̀bọ ṣíríkù ni ṣíríkù ni ìmá ṣe kìíní ìmá pẹ̀lú ìmá wárán lọ́wọ́ pẹ̀lú àlìjẹnu tó Allah subhanahu wa ta'ala lẹ̀ gbé fún yẹn Allahu a'lam naam

òun náà ní oka ń ta ọ̀ka kan gan so wọ́n sì lè máa rà á lọ kí yẹn lè wá bòmí ra nǹkan yẹn ti ni da nǹkan méjì papọ̀ mọ́ra wọn nítorí pé inú àwọn oògùn nínú tẹ́ ń sọ ń tà ń sọ náà inú àwọn oògùn eré fífọ́ àwọn nǹkan ka ma ma so ó lè jẹ́ pé in tó ṣe fún ọ tó fi ṣògùn oorun nísìn ẹ̀yìn pé ó ti kọ́kọ́ ṣe ó ti pọ̀pọ̀ sí síwájú kó tó gbé e fún ọ ẹ̀yìn pé ó ti láwọn kankan bóyá àwọn nǹkan haram gáwà bẹ́ẹ̀ kí ó ti fi ti kí ó sì ní sọ kí ni àwọn èsì kọ kọ́ńtẹ́ǹtì ẹ̀bí àwọn ilé ìbò wọn ò ní kọ́ sí káwa ní à ah, kọ́ńtẹ́ǹtì ẹ̀ta fi ṣe nì wọn ò ní kọ́ sí torí pé àwọn náà mọ̀ pé in tí ẹni tó bá ra ó kórìíra ni ẹ̀ nígbà tó bá ní kí ni gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kọ́tà ẹ̀ òun náà láfi sí àwọn nǹkan irisirisi ọ̀nà àwọn nǹkan tí ó dá ìgbẹ́gbígbẹ́ àkàlérí àtàn ọ̀nà mẹ́ẹ̀kùn kíníkan gbẹ̀ bá kó wá lìtẹ̀ síbẹ̀ kó wá òbáyà wọ̀nyí ó rà wọn ò ní rà àwọn tán lọ́dọ̀ wọ́n láàfá àwọn káfọ́ sọ fún apẹ́tọ̀ iṣẹ́ rẹ̀ tàà bọ́ sí ìgbẹ́gbígbẹ́ àtàrí kìníkan wá káwọ́ so gbogbo àwọn kìíní làwọn papọ̀ táwọn fi bọ́ jósẹ́ yìí ọkàn máa fi fọkàn wọn ni ẹni ó kọ́ wò pé wàá ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí títẹ́ sí nǹkó jẹ nánu so àwọn náà mọ̀ pé nǹkan tí ò dáa òun náà ni òfin lé sékíní òun náà ni òfin lé sọ kọ́ńtẹ́ẹ̀tì so tó bá rí báwọn nísìnyí kéyìí sékíní kéyìí ó sọ́ra àyàn kúrò níbi ìrújúnù النبي صلى الله عليه وسلم قال الحلال بين والحرام بين وبينهما امور مشتبهات انا بني حلال فجوها haram náà ṣe kíni ó sì fojú hàn àbáwọn kankan bẹ láàrin méjèèjì tó rújú ànábì ní ẹni tó bá ṣe kíni tó bá sá fún tó rújú yẹ ó ti sọ́ra rẹ̀ sọgbà tó jẹ́ pé méjì lòun tàpapọ̀ ẹ lọ́wọ́ ẹni tó jẹ́ pé òun tó gbọ́nrún lásán tí o máa fi eléyìí nǹkan láti fi